والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله ما جاء في لباس المرأة alfa لين على àlàyé nípa irú aṣọ wo obìnrin mùsùlùmí máa wọ̀ àti ànábì fi jíṣẹ́ fún wa sallallahu alaihi wasallam nípa bó lọkùnrin tí wọṣọ bó lọgbọ aṣọ rẹ̀ gbọ́dọ̀ gùn dé bó ní ọ gbọ́dọ̀ tayọ tẹlifílẹ ìta fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí òní táwọn ìyá wa àwọn ọmọ wa lóbìnrin àwọn ìyàwó wa obìnrin mùsùlùmí irú aṣọ wo lọ́lọ́run yọ̀ǹda fún ọkọ wọ̀. قال الله تعالى olùwọ́ba tọ́lá rẹ̀ من القرآن الكريم وقل للمؤمنات al يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن wọ́kùl olùwà ní ìrẹ́ ànábì wí fún gbogbo ẹni tó bá jẹ́ múmìnà ẹni ọgbọ́lọ́ngbọ́ lóbìnrin ní jẹ́bẹ́ wọ́kùl lil mu'minat gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin ọmọ wa ọlọ́mọsáka ìkúnná àwọn tí ọlọ́run ànábì òjíṣẹ́ fún o èèyàn bá ń bẹ́ẹ̀ nu al mu'minat ìtumọ̀ ẹ̀ nípa wà nínú àwọn olóríire ìlọlọ́run wa ní ká nàbí òwì fún yín sallallahu alayhi wa sallam. wa kullil mu'minati yaghdudna min absarihinna sọ fún wọn pé kí wọ́n máa rẹ ju wọn lẹ̀ o obìnrin mùsùlùmí máa ràn jù mọ́ ọkùnrin ọlọ́kùnrin o obìnrin mùsùlùmí kọ́dà bí ọba ní kọ́ọ̀tì àti bẹ́ni kí èso ọkọ rẹ̀ kí èso bàbá rẹ̀ kí èso ọmọ rẹ̀ sọ̀rọ̀ olúwa ní ẹ̀rẹ́ kí ẹ̀rẹ̀ ojú mi ńlẹ̀ àṣẹni látọ̀dọ̀ ọlọ́run. wọ̀yà fọ́bùnà fòrò jàhùnà ẹ̀ olúwa lọ́dọ̀ọ́wọ́ yín ẹ̀ṣọ́ abẹ́ yín o ẹ má jẹ́ onízìnnà o ẹ má jẹ́ alágbèrè o àti zìnnà ńláńlá àti àwọn ìpalẹ̀mọ́ zìnnà nínú hadithi kan nabi sallallahu alaihi wasallam ànábì ní ojú náà máa ṣe zina o ọwọ́ náà máa ṣe zina o ìyẹn ni pé gbogbo ń tẹ̀yàn fi palẹ̀ zina má ẹ̀jìnà sóun náà. ìlàbádé di à ń dìmọ́ rẹ ní lójú títì àdìwọ ọkùnrin náà tó pé bí rẹ mi ni ìyàwó rẹ rẹ gbọ́dọ̀ yàtọ̀ sí rẹ. Si dákun ẹ jẹ́ kí islam ọmọ àlára wa gbogbo bí a bá wà o. olùwà ní ẹ̀yin obìnrin mọ́mìnà gbogbo ń tí ọba jẹ mọ́ ọ̀rọ̀ àgbèrè ọ̀rọ̀ zina àjẹpalẹ̀ mọ́ rẹ̀ olùwà ní ẹ sí o ẹ sí o. wàlá yubdina zina wàlá yubdina zinatahunna ìlà máa bọ̀ ọ̀mìn ha ẹ̀rí gbogbo tí ẹ bá fi sẹ̀sọ́ ẹ má máa fi hàn sí ayé kí wọ́n rí bí ẹ ti bẹ́ẹ̀ ti tó bẹ́ẹ̀ ti mà ẹ ìsọ yín náà mọ́ obìnrin mùsùlùmí ẹ̀rá tí àwa ń rí ní apá abitọ́lọ̀ ń dá wa sí ń bí Nàìjíríà yìí ní Áfíríkà yìí ọpọsíìtì gbogbo ńtọ́lọ̀ ní àṣẹ làṣẹ ìwọ̀n bá sọ táwọn ọkùnrin jọ ní ọlọ́run ní kọkùnrin ọmọ fa aṣọ rẹ̀ sókè ọkùnrin ní wá ń wọ aṣọ lẹ̀ olúwa ní kóbìnrin ọjà sọ jẹ ọbalẹ̀ àwọn obìnrin lọ́wọ́ àpò tí wọ́n ń wọ pátá lọ́nkọ́dá fún kọ́mọjà fídíò ẹ̀rí lè tí mo wí tí mo fẹ́ yà lọ́ọ́ bí eléyìí ni pé. pé kóbìnrin ọmọ tẹ̀sán gbogbo ọ̀nà ẹ̀sọ́ dáadáa ọba lówó rẹ̀ kí ẹ ṣe tàṣejù kí ẹ ṣe kì náà pa àmọ́ ta là á máa tẹ̀sán fún ní pàtàkì ta ni ìwọ obìnrin ọlọ́run ọ̀sìn ẹ̀sọ́ fún òun lọ́kọ rẹ̀ ẹ wàá ráwọn obìnrin mùsùlùmí lápá bí àwa wà yìí ní a bá pẹ̀lú ọkọ wọn wà wọ jágàjágà ó di gbà wọn bá wá ń jáde wọn wà já aṣọ múrò délélé ìta ló ń sẹ̀sọ́ fún níta. ẹjẹ́ ajára wa gbà lọ́wọ́ ṣètọ́ ni o òun ti níṣẹ́ tó ń wá ṣe láyé nù gbogbo bí ọlọ́run bá ní ẹ̀yà tí òun ní ọ̀tọ̀ náà mẹ́ ọjà kejì rẹ̀ yẹn máa ṣe. gbogbo obìnrin tó ṣe pé ńgbà tó bá ṣe tán tí ó jáde ni ó wà tọ́tẹ̀ ni ó tọ́ mú ni ó lò tọwọ́ ni ó lò tẹsẹ̀ ta ló ń ṣe é fún ara ń tọ́lọ̀ ń kì í ń lọ náà nù. kìí ṣe wọ̀ kóbìnrin ọ̀sẹ̀ sọ o àmọ́lúwa ní ẹ̀sọ́ yín èsì ń tẹ́ máa fi polú ara yín ọ̀la yòbùdínà zina tàhùnà olóòfẹ́ ẹsẹ̀ sọ ẹ máa fi advertise o máa fi polú ara yín o máa tagele síta o. ṣètọ́ ni tán lu ẹtọ́ tan ẹlòmíì dé ìṣe ájì bó ti lágbá tó ní kéèyàn wá torí pé mo kàn fẹ́ kan yín wọn mọ gbalaja dé ọmọ wa gbọ́ ẹ̀rín àtẹ̀rín tí ó nẹ́sẹ̀sìrì àti tí ó nẹ́sẹ̀sìrì tí wọ́n fi rí pé eyín bẹ ní eyín máka ń bẹ lẹ́nu ọ̀nà tí ṣètọ́ fi ń da ọ̀rọ̀ mọ́ ara yìí lọ́wọ́ pọ̀ gbogbo ẹ̀ṣọ́ obìnrin olúwa ní wàlá yubdina zinatahunna ẹ̀ṣọ́ yín èsì tẹ́ máa fi polú ara yín tẹ́ máa fi hàn gbogbo ayé o illa ma zahara minha àyàfẹ́ yìí tí ẹ̀ ní kápá akọ́mọ́ hàn kí ni obìnrin ò ní kápá akọ́mọ́ hàn òní yóò sá wọ aṣọ èyí ṣe èyí ṣe wọ̀ ní kóbìnrin ọ̀ wọ aṣọ tó máa wò. ọwọ́ aṣọ tí ọ̀dọ̀tí o àwọn àlùfáà onítẹ̀síìrù wọn ni wà láàyò dínà zina tahunna ilá má bọ̀ ọ̀rọ̀ mi ni a àfìyàbò rọ́ọ̀hìrà wọn làwọn aṣọ tó bẹ̀rẹ̀ ọwọ́ lé gbogbo tí ń bẹ ní ìsàlẹ̀ èyí máa hàn ẹ̀rí dáàmà kan náà àwọn tíra mi pé ilá má bọ̀ ọ̀rọ̀ ni a. àyàfi tí ọba hàn bẹ́ẹ̀ àwọn wá pé òun ní ojú àti ọwọ́ a bẹ́ẹ̀ ni ń bẹnu àwọn tíra kan o àmọ́ lẹ o ọ̀rọ̀ tó lẹ ni o kọ́dà kan bá túmọ̀ ntọ́lọ̀ ń wí yìí mu nínú èdè ká tó sọ nínú sẹ̀ríà bọ́bá yìí pé ọlọ́run gbà lérò pẹ̀lú pé a ojú àtọwọ́ yín ẹ̀yìn tí ọ̀hàn bẹ́ẹ̀ báwọn tí ọba wí ojú àtọwọ́ kí ọ hàn fún rẹ ẹ̀yin lẹ́sẹ̀ kínní ẹ̀yin lẹ́sẹ̀ hàn kàn bá pé ilá má azihara àyàfi tóbìnrin bá fi hàn àmọ́ ẹ wo bá Al-Kùránì ti lò ilá má bọ̀hárà ní àfi tí ọba ṣe kínní ọba hàn òun èyí tó fẹsẹ̀ rìn lẹ́nu tó máa yà yìí òun ni àfìyàbù àbọ̀ àwọn aṣọ tóbìnrin wọ̀ sókè. So gbogbo ẹ̀sọ́ tó ṣe yóò nìkan ní ọ̀la o. wọ́n sì wọ̀ yìí táwọn èèyàn ò fi máa wá pé kí ni da ntí tó fi ntí eléyìí fi eléyìí tó fi dáàbò ẹ̀sọ́ ntí ń bẹ lábẹ́ rẹ̀ gbé eléyìí lọ kó tó wá jẹ́ fìdí náà. lẹ́lómi bá lóun lọ jímọ̀ afá obìnrin tí ń lọ jímọ̀ tó wá tagìrì obìnrin ń lọ jímọ̀ tó tún tọ́tẹ́ tó lọ sin lọ́hùn ẹjẹ agbọ̀ntọ́ lọ́hùn yìí o ẹjẹ àtẹ̀lé lánà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam lọ́mọsáàsì ọmọlẹ́yìn ànẹ́bí tààrà o. وليضربن بخمرهن على جيوبهن àṣetọ́lọ̀ ńlá nẹ́bí ọ̀pá ẹ̀yin ìyàwó ẹ̀yin obìnrin wa ẹ̀yin ọmọ wa ni o bọ́ọ̀bà máa bí ọ wá Suratu Nur Suratu àyà tá à ń ké lọ́wọ́ yìí ń bẹ ń bẹ òun láyà ọ̀kànlélọ́gbọ̀n nínú Suratul Nur. waliyadribna bikhumurihinna ala junubihinna. ọlọ́run ní ntí ẹ̀ ń dà borí tá à ń pè ní jáàbù lọ́dọ̀ wa ń bì àgbẹ̀fẹ̀ márùn. olùwà ní látòrí yín ẹjọ́ bo àyà yín o. ọ̀pọ̀lọpọ̀ ntí obìnrin ń wọ̀ lónìí sọ́ba àyà yìí bẹ̀rẹ̀ látòrí wọ́n wá ìjáàbù kan máa ń péjọ ní ju ìjàgbọ́n báyìí lọ. ńgbọ̀ ya ṣètọ́ ni lẹ́yìn tó pọ̀ jù fìlà lókù tóbìnrin obìnrin náà ti wọ́n ti hun fìlà fún ẹ nísìnyí tóun náà kàn fi bọ orí èyí wọ́n ṣe ìjáàbù o àṣẹ ọlọ́run kọ tẹ̀lé pẹ̀lú ihò olúwa ní tóbìnrin mùsùlùmí ọ̀dà borí rẹ̀ ọgbọ́dọ̀ sọ̀kalẹ̀ síbo ọgbọ́dọ̀ sọ̀kalẹ̀ dégbà yàrá yóò borí yóò bo ọrùn yóò bo gbáàyà rẹ̀ wálẹ̀ àṣẹ ọlọ́run gbélé yìí wọlé ọdúnrẹ́bìnà lè kómọ yìhìn nà àlá jùlọ bìhìn nà. وعن ابن عمر رضي الله عنهما عبد الله بن عمر لما سابا سلكم يونور فتوها إبا بارك ثم وقاوة وصحابة النبوة محمد صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم olójúṣe ọlọ́run àlékún kí á ti gẹ̀ kọ́ máa bá nàbí. ọ̀sọ̀ báyìí pé man jarra thawbahu khuyala lam yanzur Allahu ilayhi yawma al-qiyamah. gbogbo ẹni ọba wọ aṣọ ńlẹ̀ tọ́tayọ kókósẹ̀ rẹ̀ ní ti gbéraga yóò ní wọ ọ̀dọ́ rẹ̀ lálùkìyàmá o. ọmọ sẹ́wọ́n àmọ́ kí yẹn lọ́ọ́ máa wù abẹ́ o torí ẹ̀ ló fi hàn nẹ́bì tí ó kìlọ̀ kalẹ̀ o kọ́mọ bá yẹn lógìgì o inú ta nẹ́bì kìlọ̀ nígbà ni tí ń wọ aṣọ ṣòkòtò ẹ̀wù ńlẹ̀ olúwo ní wọ ọ̀dọ̀ rẹ kò ní wọ ọ̀dọ̀ rẹ láti àmọ́ olúwo kájú kó lọ́rọ̀ rẹ o ọmọdéyàrí o. fàkọ́ọ̀lẹ̀ tó mọ sálàmà níjọ́ta nẹ́bì wí ọ̀rọ̀ yìí àwọn ọkùnrin ń bẹ́ńbẹ́ tí wọ́n ń gbọ́ àwọn obìnrin ń bẹ́ńbẹ́ táwọn náà ń ìyá ńlá wa Ummu Salama bá dìde ńjọ náà ìyàwó àtẹ́bùà Muhammad sallallahu ó ní fa kayfa tasna'u an-nisa'u bi dhuyulihinna à ah, ànábì sallallahu alaihi wasallam ṣé àtàwa obìnrin náà ẹ má jà sọ bọ́ọ̀lẹ̀ sísàlẹ̀ kókósẹ̀ yín sọ́kàn àwa obìnrin náà nǹkan mọ́tà sọ ìyá ńlá wa Ummu Salama lẹ́sàn kọ́ọ̀lá yorùkí iná ṣibra ànábì ní o kọ́dà lẹ́yìn pé aṣọ ti yín ó bò kókó sẹ́yìn yóò yọ ẹsẹ̀ yín pẹ̀lú íǹtì kan tí ò lórí ìkalọ̀ aṣọ obìnrin inú ìsìláàmù ọ gbọ́dọ̀ sọ̀kalẹ̀ ọ gbọ́dọ̀ ọ lọ ọtí ma háìtì rẹ ọmọ bíi ànábì ni ọ wà ní bọ́ba ìpè thirty seven ni ó ní kí wọ́n fi thirty seven àti íǹtì kan kù àṣẹ ọlọ́run ni o. kọ́ọ̀dà yàrá ọmọ sálámà tó ní ìdán tàǹkàṣìfò àkàdáàmù ọ̀nà àwọn ànábì obìnrin lèmi o pẹ̀lú ẹ̀sìpírẹ́ǹsì ni íǹtì kan yìí ẹsẹ̀ ẹ̀wọ́ ọmọ àhánlẹ̀ o tẹ̀mọ̀kẹ́yìn ọmọ rìn bọ́ba ti gbé ẹsẹ̀ yìí aṣọ ó ṣe kínní aṣọ kà sókè díẹ̀ ilà nàbì dáhùn sallallahu alaihi wasallam nàbì ní wàyọ̀rìkìnà zira'a wàlá yazidna ànábì ní bọ́bá rí bẹ́ẹ̀ ọmọ mà ní ìǹtì kan mọ́ tó gùn pa kan kó tó kínní ìgùn pa ọwọ́ kan níbi wọ́n fi wọn kan lójú ayé ànábì ní kò sí mítà kò sí sẹ̀ńtímítà àmọ́ náà lè kọ̀ǹbáàtì ẹ̀ sí mítà kíkínní sẹ̀ńtímítà lónìí ti ń jẹ́gun ọ́ ni èdè ibi tó ń fi ń sálùwàlá tí omi àlùwàlá ń dé bọ̀ bá ń fọ ọwọ́ rẹ̀ láti bí ọwọ́ ti bẹ̀rẹ̀. Ànábì ní wàlá àyàgbéga àmọ́ kò gbọ́dọ̀ gùn jù báwọn lọ. Kò gbọ́dọ̀ gùn jù báwọn lọ. Àjẹ́ pé rẹ̀ obìnrin Mùsùlùmí bó ń fò èé sasọ dáadáa fóbìnrin Mùsùlùmí miniskirt kìí sasọ ọmọlúwàbí mùsùlùmí o. gbogbo afẹ́ jayé afẹ́ lajú afẹ́ wọn mọ̀ wá nígbà kan nígbà díẹ̀ náà o àwọn kan ni wọ́n wọrú ẹ̀ lánàá àwọn náà ti dàgbà lónìí ẹnìkan wọ̀ lọ wọn mọ́ èyí tí wọ́n sì fi sínú rẹ́kọ́ọ̀dù ara wọn bẹ́ẹ̀ nìkan ò lè parẹ́ torí náà má torí ayé kó gbàgbé bọ́ọ̀lù àti àmọ́ o. gbogbo ndị ń dààmú ẹlòmíì náà ni pé kí wọ́n sáré mi pé mo fáìn kí wọ́n sá níbi àdánwò dé láyé lónìí gbogbo ẹni ọba lọma nílé ìwé ẹ máa wá gbàtẹ́ máa lọ wò wọ́n ẹ bá dé táǹkẹ̀ nísìnyí rí àwọn ọmọ ọmọ mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn pátá ni wọ́n ń wọ̀ jáde lọ ríra oúnjẹ lọ ríra ọmọbìnrin. wa káwa náà bí wọn náà bá pàṣẹ fọmọ tó bí ìwọ kọ dà bí ọba tẹ láti rẹ inú bí ọ sí o àbínú rẹ ó dùn sọmọ tó ránṣẹ́ tí ò jẹ Ọlọ́run tó wá dá wa ńkọ yọ wàá máa sọ̀rọ̀ á ṣe bí ìgbà tá a gbọ́ àwa ní kò ní bínú Ọlọ́run dákun má bínú sí wa o gbogbo ìtàn yìí láwọn àpẹẹrẹ iná ń jọ pọlọrun bínú o ń jọ pọlọrun bínú o gbogbo ń ta ìgbọ́ gbogbo ń ti ẹ ẹ ẹ tí wọ́n gbé bí wọ́n bá ń wí fún yàn láwọn ọdún díẹ̀ sẹ́yìn yóò gba nàìjíríà ikọ̀ pọ́sibú gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ nísìnyí o lọ́mọdàbúrọ̀ kan wa o àmì ẹ̀dá kan ẹ̀dá wa náà jìnnà sí ìbínú ọlọ́run òṣìṣẹ́ ń dín táyàn kété sí ìbínú ọlọ́run tó kéèyàn máa ṣe ń tọ́fẹ́ kó sì máa jìnnà sí tó ní àmọ́sẹ̀ àbẹ̀lọ́ subhanahu wa ta'ala gbẹ̀ntíntì ń lo òfin ọlọ́run lóbìnrin ọlọ́run kò tún fi rọ̀ ní lọ́run sí gbogbo àwọn tó ọlọ́nkọ́ yà ní ya ṣètọ́ni o kọ́ yà wà yà kọ́ yà wà náà ya ṣètọ́ni o hādhā wallāhu a'lam wa salli llāhumma wa sallim wa bārik 'alā nabiyyinā muhammadin wa ālihi wa ṣaḥbihi wa iyyākum